بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين واشهد أن لا إله إلا الله ومن الصالحين واشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن سلك منهجهم إلى يوم الدين أما بعد فذكرنا الله سبحانه وتعالى يشارون أشياء ويسير الأمر كبار شكرا من كلمة الله عز وجل نبي محمد صلى الله عليه وسلم صلى الله عليه وآله وسلم أتمنى على آله أتمنى على الصحابة أتمنى المسلمين تأتيني شو أنتم إلى أن فلما فلما أخبر في ذلك أن يوم أتي أمام الدين تلين تأتيني iṣẹ́ wa ní ọ̀rọ̀ tọ́ọ̀nù ní ọlọ́dọ́gbọ̀n tó yẹ kọ́kọ́ wàhálà wa lọ́kàn náà ìmúra ìṣúná wa ìdáhùn nínú ìṣèjà yẹ kàkó òun ìtọ́ra wa nínú òsì àdúrà káàkiri ọlọ́run gbogbo lẹ́yìn àwọn tuntun wípé ọ̀rọ̀ sọ̀tánì ní ìtàkìrì níta àkókò ìyẹn lókùtẹ́ tí a ṣe àpamọ́ rẹ̀ fún ọlọ́run àgbẹ̀ torípé ọlọ́run jẹ́ ìdàgbà ńlá òkú kankan tí ó gbà ní iṣẹ́ àfẹ́kẹ́ ìrìnà torí ìrìnà iṣẹ́ wa wá ní wọn náà lọ́wọ́ lọ́wọ́ lọ́jà ìjà àti ìmọ̀. sọ́rọ̀ bá ní wọn ayà tí a ti sùn lánàá ó ní ayà wọn ò náà láti wọn náà láti bẹ̀rẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم وتنهون عن المنكر والبغي Allah subhanahu wa ta'ala lokacin kwanciyar wa kuma ya fi wani wani su kawar da ne wani hukuncin gani na kuma a cikin ìkápá wọn náà lọ́wọ́ torí wọn náà lòún dá ọ̀dọ̀ wọn náà wọn ní gbogbo ìkápá náà lórí padà ọlọ́wọ́ àrùjọ ọ̀rọ̀ kọ àwọn àmì ọlọ́run ní oníṣòwò káyọ̀rọ̀ fún ìrìnàṣẹ́ oṣù ìrìnàṣẹ́ náà àlùkù àtàlẹ́jẹ́ lẹ́yìn ọ̀rẹ́rẹ́ náà màtàmẹ́ ọ̀rọ̀ àwọn àyè sọ́tẹ́ òkùnrin jáde náà أي أخرجكم الله من الناس لتكونوا أنفع الناس ọlọ́run ní jáde kẹ̀ẹ̀kẹ́ tó ti tó lórí lọ kẹ̀ẹ̀kẹ́ tó ti múlò jùlọ fáwọn èèyàn ìmújáde sọ́lọ́ ọdún wọn jáde òyìnbó tó wọ́n ti ṣe gẹ́gẹ́ bí ìjọ ọ̀kẹ́ ayé ìjọ tó ní àlẹ́ ìjọ nínú nínú àlẹ́ ọlọ́run ìjọ tí ọlọ́run ti wá fún kíra ìlú òfin tó ti ń ga gbogbo ìlú òfin tó kú wájú rẹ̀ lọ. تأمرون بالمعروف وتنهون عن المنكر ẹ máa pàṣẹ dáadáa ẹ sì máa kọ̀ àgbàjọ fáwọn èèyàn. Kúrúnrún kọ̀ọ̀rọ̀ ń iaaụaaaaụaee ụrụaa andia ei aaye awati ọrụ ó sì lọ́dẹ̀ tó ń múlò jùlọ báyìí èèyàn wọn ṣe láti sàárè gbogbo aráyé torí wípé wọ́n pàṣẹ dáadáa wọ́n sì ń kọ ọdún fáwọn èèyàn wọ́n sì nígbà pẹ̀lú ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta yìí tó mú ká ti dá gbogbo àwọn àlémọ̀ tó kù lọ yìí nínú bá ti jọ kúrò

ọlọ́run sọ ilé iná ní ẹ̀jẹ̀ ní ìlú sọ́ọ̀tù ìbáfọ́ rẹ̀ oúnjẹ ní bẹ́ẹ̀ lágbègbè ní ìran ní lọ láàrin àti ní ìjọ ní lọ láàrin ọmọ ẹ̀rọ bí àwọn ẹ̀rọ ẹ̀rọ ó ń bí àwọn ọ̀kọ́ ìwà láàrin ìkùn láàrin ìkùn wà ẹ̀rọ ìpàṣẹ ẹ̀sìn náà mọ àwọn ìta àdúgbò lè gbà wà lónìí tó kù lọ nìyẹn ẹ wà láti yín tí ó yẹ yín yékéyéké ẹ bẹ tí ń jẹ máa ẹrú ní ẹgbẹ́ náà pàwọn ìdílé tura tí ò bá ní náà kò dé máa tí ń máa dáadáa ní ó bẹ̀rẹ̀ láti sọ̀rọ̀ yìí ó bẹ̀rẹ̀ láti sọ̀rọ̀ yìí káàbù tí òun wọn ṣiṣẹ́ ìgbà wọn gbà kí wọn máa láti wọn ṣe dáadáa tóbi gbogbo tó jẹ́ wọn ọlọ́run bá ti ara wọn sàárá kápá wọn bá nìkan màálù nìyẹn ẹni tó yóò bá ní inú ìgbólé pa àwọn èèyàn lọ sílẹ̀ وتنهرون عن المنكر بكر الجواب القرآن ìdí tí àwọn àgbàjẹ́ ń bẹ̀rẹ̀ láti wà lọ́wọ́ ìwà ẹ̀fọ́ ìwà àgbàjẹ́ o ìwà àgbàjẹ́ wà lórí ìkùsọ̀ lọ́wọ́ ọ̀hún ìwà àgbàjẹ́ o. ó dàbí ìyẹn sọ pé agbára tó ń wá ní tó mójú tí ó ń wá tó mójú gbogbo ẹ̀mú sàrò ní ẹ̀bọ ni a ní nàìjíríà lópin ìgbà tá a bá tún wá àwọn ìfẹ́ wọ̀nyí lọ́dọ̀ àwọn sáà ní ọ̀rọ̀ ní bá ti lò yóò ọ̀sìn ni àdúgbò Muhammad sallallahu alaihi wasallam nínú tá a fi lóore wípé àmọ́ ń dàpọ̀. Ayọ̀ yìí, jẹ̀mọ́ àti ìṣẹ̀dúró ìwọ̀ dáàbà, ẹ̀jẹ̀ àdúgbò wọn kò ní àná. Wọ́n máa ń ṣe ẹ̀rí lórí jáde wọn. Ìjáde ọjọ́ mẹ́ta, ìjáde fọ́sílẹ̀, ìjáde fọ́ọ̀mọ̀. Àbí ìjáde orin wọ́n kò ní jáde orin tẹ́lá ó lọ bẹ́ẹ̀ tí ò ní padà wáyé láì wọ́n sábà lo ààrẹ tó ní kẹ́kẹ́ ní tó bá ti sọnù fẹ́lá ní tí ó bàjẹ́ ní ọ̀sùn yóò pọ̀jù tó kù sí lọ kí ìtọ́rọ̀ ti jẹ́ nìkan gbogbo tí ìmọ̀ fẹ́ ra láti ṣe tó fẹ́ dáwọ́ láti ṣe tí ò bá ti nímọ̀ tó ti lò ń pa ìṣòro kódà tó jẹ́ àlágbàlẹ̀ ayé náà wọ́n tó ń kúrò wọ́n tó fún fẹ́ ṣe tó wọn nípa àwọn oníṣẹ́ ọwọ́ wọ́n ti ṣe ọwọ́ kan wọ́n bẹ̀rẹ̀ sí lówó láti bẹ̀ ìwọ́n náà tó fẹ́ ara iṣẹ́ ọmọ sílẹ̀ ìkọ́sẹ̀ yọ àwọn ìgbà náà rẹ̀ ṣe rí nìyí bẹ̀rẹ̀ láti olórin wọn láti lárí tó gbé kalẹ̀ báyìí tó ti ilé ga-eje? in'oge wụ nwaọụ aa a wee ka wee gbogbo nígbà tó ń ṣe ń pè tí ò bá ní wọn fara rẹ̀ pàápàá jùlọ ní iṣẹ́ sára wa tí ó máa ń sọ ọ̀pọ̀ sí i. tó bá ṣe ń pé ayé ẹ̀sìn ẹ̀rọ ti ọ̀rá mi sọ̀rọ̀ kí ló dé tí àlejò dúró ní mọ̀júnà fáwọn ìlẹ́kọ̀ọ́ sáájú tó dé gbogbo mọ̀júnà kí ló dé tó ta kú gbogbo mọ́tàlá ti fáwọn ìlẹ́kọ̀ọ́ kò sí wọn ní sáà ìlú tó mọ̀ kí ló dé láàrin àwọn ìlẹ̀kọ́ wọ̀ṣínú àwọn bá ti di ọkùnrin lábàlẹ̀ ìlú àwọn mọ̀sánmù ọ̀sán ọdún méjì àlọ́kí lọ́ta rú kí ló dé tí òkun ọ̀lọ́dẹ́ lè káàkiri kí ni láǹfààní àti lójú ogun láǹfààní àti máa dákọ̀rọ̀ fún àwọn mùsùlùmí láǹfààní láti máa fẹ̀sùn yáwó èèyàn lọ́pọ̀ náà lọ sí òṣèlú méjìlá sí mẹ́tàlá tani gbogbo jáde wọn Usman ti ẹ̀rọ pẹ̀lú ẹ̀mí ẹ̀sọ̀ fún gbogbo àwọn àfáàkù tó ti lọ tó jẹ́ nílé tí wọ́n tó dá àwọn ọmọ ìdìbò lọ ẹ̀sọ́ wa ní ṣe eléyìí ìwúlò ó forí yẹ wọ́n ní ìtumọ̀ ẹ̀rí àlùkòrò kájá ìdójú ọ̀nà ọ̀rọ̀ gbogbo tí jẹ́jẹ́ nínú àlùkòrò nínú kùrọ̀hán àbí tó lè túmọ̀ ẹ̀rí ká ló bí ogun jihadu o àjíǹsì ní gbogbo ẹ̀yà tó bá ti sọ̀rọ̀ nípa ìjẹ́nu kọ̀ọ̀rán àwọn ọmọ ń gbọ́ lọ́nà lọ́sùn ìjẹ́nu náà pé ní ìjáde gẹ́gẹ́ bí ìgbà wípé àwọn ojú àṣìṣe ńlá ńlá ilé lọ́rọ̀ wọn kò sí ọjọ́ ìpínlẹ̀ wọn. kódà èyí tó lágbára tó náà ṣe kájáde láti wá náà ìlú ilẹ̀ kó lọ tó ìlú ilẹ̀ kó jẹ́ ẹ̀yọ̀ kó wá náà tó jáde tó ń gbé náà ògbé tí kò ọ̀rọ̀ lójú kò lára fún fọmọ tó wá bàbá bèèrè tíríṣì wà ní lẹ́yìn náà lọ́mọdé ọ̀gbẹ́ni tàbí olóòtú máa àwọn olùsìn Ọlọ́run lára nǹkan jẹ́ ilé orin ìjọra yóò túnkù lọ, ẹ máa pàṣẹ dáadáa, ẹ sì máa fáwọn èèyàn. Kì máa ti sí àwọn dáadáa ni. dáadáa tó ń pa àwọn èèyàn sí dèrèdè tí ń bẹ nínú ìwé ẹgbẹ́ wọn síra ẹgbẹ́ wọn tó bá tó dáadáa náà. ìṣíra ẹgbẹ́ wọn ò bá ti pè ní dáadáa ní òwúlé bóyá pé dáadáa ní ilé ìsábà nílà ọ̀pọ̀lọpọ̀ wọn ilé wọn láti sọ náà fún pé báyìí tó bá tó ń ilé ọyún àyẹ̀mọ̀tò tó ń tẹ́kù ní báyìí kí ló bá àwọn jẹun kí ló kún òun ṣe ṣáájú tó kọjá ọ̀rọ̀ àfíńdà wọ́n ti wó ní ọ̀rọ̀ àfíńdà ni àfíńdà tẹ̀lú yìí láti ní èdè jẹ́ àfíńdà tó fi hàn tẹ̀lú tó dáhùn àwọn ní Muhammad tó kú sí òkè lọ́wọ́ àfíńdà àbí àwọn ìlú òmùgbà àfíńdà tó lọ́wọ́ sáà ló bá ti ìlú gbà àfíńdà tó fi lọ́wọ́ tàbí ó wà nínú nàìjíríà kò sí wo èyí tẹ̀ ń kọ́ bàjẹ́ ẹ̀yìn kọ́ gbogbo ìsìlámù gbogbo ìyókù tí wọ́n bá tó dáyé lọ́wọ́ lọ bóyá ìkáwọn yẹn kí wọ́n bàjẹ́ tó ń wọ́n ó mọ̀ wọ́n rẹ̀ ẹni tó ń wọn tó lòrùn ìtọ̀gbé ìdùnnú ẹni lápá láti máa sọ̀rọ̀ mo ní tí gbogbo ẹ̀ bá ń ta jàǹbá kan bẹ tó hàn ní lẹ́yìn fún àyíkọ̀ mo ní jàǹbá mi ti rèé àwọn sùpárọ̀ wá ta alákó ní ẹ̀sìn tó fi mú mo ní bí jàǹbá yẹn mo ní aláàbì ọ̀nà mọ́ kan àkọ̀tùmọ̀ òun kọ́lá kùlíyà kápọ̀ wà àbàjẹ́ fáwọn èèyàn ẹ̀sùn bàyẹ̀ ìgbẹ́yẹ̀yẹ ẹ̀sùn gbogbo rẹ̀ kò ní ìjẹ́ ìlú ìlú ọmọ tẹ́ ń kíkà ìjáde ní omi ọmọdé kíkà jẹ́ tuntun kò hàn. wá rí bẹ́ẹ̀ kì í kò bẹ́ẹ̀ ó ṣe ọlọ́dún jẹ́ òkè. nínú èyí tí ẹ̀lẹ́yìn ẹgbẹ́ ìranù ní gbogbo ìlà ló sọ lábẹ́ súnmù ìsàlẹ́mì yìí kẹ́lẹ́yìn ẹgbẹ́ ló gbé wá ẹgbẹ́ ń kó àdúgbò yìí kò kó àdúgbò jọ gbogbo ẹgbẹ́ kele kélekele nàìjíríà ní ẹ̀yìn ká wà ní láti fi ìlànà gbogbo wọn wà lórí ìlànà ó ní láwọn bá jáde ó ní ìtàkùn kárùn-ún ara àwọn ọmọ ọkọ̀ ìbàjẹ́.

ipò lẹ́gbẹ̀ẹ́ ti lọ́nà rí àyè mélòó torí ẹ̀bá tẹ ẹ̀bá tí èyí jẹ́ náà lẹ́bù bá wọn lò ẹ̀bá tí òkú mọ́ mọ́ ilé ìyá ní ha ẹ̀ lọ lẹ́wù tẹ́ òlọ ìkramù kó sì jẹ́ ẹ̀rọ jù bẹ́ẹ̀ lọ ẹjọ́ mẹ́ta lẹ́bù ní ẹ̀rọ jù bẹ́ẹ̀ lọ ẹ̀ yà kó mọ́mú bá tẹ̀ ìgbà lọ́wọ́ rẹ̀ ṣe dáwà nínú ìrìn ọ̀nà náà fà á òun ló parí ní ìlú kan nígbà tí dáwà súnà dé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ní ìjọba ìjì ní wáyọ̀ màdí dáwà súnà dé tí ń sàlẹ̀ ìdílé láyé láàárín ìlọ́wọ́ oníwà sí ìlú yẹn lásìkò yẹn ìlú sọ pé a ah, irú ahụ súnmọ́ láyé lẹ́yìn aláwọ̀ yìí sọ́dọ̀ tẹ̀sí ìdí wájú àwọn olóko ọdún sẹ́yìn ló ẹ̀rọ báyìí àtàwọn yé wọn a túnmọ̀ láì dáka ní ìtumọ̀ tí ó yàtọ̀ fún ti ẹlẹ́bọ̀ fẹ́ wọlé ọlọ́lọ́gbọ́ ní ológun sùpá dára wọ̀ lẹ́yìn wá ní alẹ́jọ́ gbà ẹgbọ́ òní lè jẹ́ ẹ̀rọ ní lèmi nípa alẹ́jọ́ kàmọ́ lórí yẹn ẹ̀yin ọlọ́dún oúnjẹ ẹ̀sìn náà nìkan ẹ̀sìn kejì ńlá àkọ́kọ́ ẹ̀fàyàjọ́ lẹ̀ ẹ̀sẹ̀ tó òró lẹ̀ ẹ̀sẹ̀ gbẹ̀rọ òkùnkùn lẹ̀ ìdáwà níbi lẹ́yìn yẹn ẹlẹ́gbẹ̀ẹ́ yìí lẹ́nu ẹ̀tọ́ ra ni ó lè máa gba púpọ̀ wájú ní kódà bí ò mọ ìdájọ́ tó bà ń jẹ́ tó lè ṣàlàyé kó lákàrà èèyàn ṣeré kó gbé lákàrà ìjòkó kó tíjọ ọpọlọ hàn ó ti lóṣù mẹ́rin darí oṣù ní ìsẹ̀mí ayé bẹ́ẹ̀ kò ní kò sí. bí àwọn oṣù tí mo bá dúró ọdún kò sí. أكمل عليك أنا من يسيرون وحبيت للناس حتى منذ مقارنة كونهما تلكني تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله اسم الله ركب والله أول ما رحمه الله فقد العلامة محمد عليه وسلم في رحمه الله منذ tí ọlọ́run bá ń dá mọ àlàáfíà ìmàlú síwájú àti àlàáfíà ìmúta ó tó wá dápọ̀ àjùmọ̀ nàìjíríà. Sùrùnì kúndùn kọ́nìrọ̀ ọ̀hún kẹ́hìn ọkùnrin yàtí nìyẹn. تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله kí ló dé tí ọlọ́run ọba fi mú ọ̀rọ̀ ẹni wọn nípa rẹ̀ wá sẹ́yìn tó gbé ọ̀rọ̀ làánú ìgbà ọ̀rọ̀ àti tó gbé síwájú ìjà ìyẹn ti ní wọn ní gbogbo ẹni tí ó ní tí ó ibi tí ó ní abẹ́ ìgbà ọ̀rọ̀ abẹ́ ìgbà ọ̀rọ̀ gbogbo ẹni tí ó láwùjọ látàwọn tán tí wọ́n dúró láti fẹ́ tàbí ṣe màálù tí wọ́n sì máa jìyà bí èsì àlùmọ́kù. mélòó mélòó lẹ́tọ́rọ̀ lẹ́tọ́rọ̀ bá ti lè ṣàlù. bẹ̀rẹ̀ láti láwọn sàhárà ẹlẹ́gbẹ́ òru ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹlẹ́gbẹ́ ọ̀pọ̀ làwọn ẹ̀fẹ́ gbàtọ́ sọ náà lé tí àgbà àrùn dúró láàrin ìlú tí wọ́n dáhùn náà tó ń sọ̀rọ̀ nípa ìtọ́wọ́n àwọn èèyàn ọba ní olùgbà kan ńgbọ́ olùgbà kan òtúmọ̀ olùgbà kan gbogbo àwọn kàràkàrà wọn ọ̀rọ̀ olùgbà kan látara kí ni àlàámọ̀ olùgbà ẹ̀rọ wà láàmú ìfúnṣọ́ wọn tara rẹ̀ ní òní òní. ولو أن أهل الكتاب وكانوا خيرا لهم منهم المؤمنون ونكثرهم الكافرون olùwà wa ní àwọn tá a mú ní àti wá ní ní tó bá ti ní sáwọn náà ní mẹ́rin ìtọ́jú ní mẹ́rin tí wọ́n ti wọ́n kọ̀ọ̀tẹ̀ ní làwọn náà ní bẹ́ẹ̀ tó ń ṣe jọ́sìn ní làwọn náà ń ṣe ní làwọn náà ń ṣe ní wọn لكان خيرا لهم لكان خيرا لهم Èdè ìbálò orí wọn, predominantly nínú Júmùlà yìí, àwọn tọ́lọ̀ bá ń ṣiṣẹ́ nínú àwọn òṣìṣẹ́ àwọn ìlú ọ̀rọ̀ nìkan ọrụ fi yẹ ṣùgbọ́n ìyàwó àwọn ọ̀rọ̀ wọn lè ẹrù ní sọ́ọ̀bù nàìjíríà tọ́lọ̀ bá ń tọ́lọ̀ fún wa káàdì ìtọ́sí الناس للذين آمنوا والهود والذين اشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ẹgbọ́n tó kájú yẹ̀wú bí àtàwọn ẹlẹ́bọn ìmọ̀wọ́n tó kan àjẹ́jì ìṣúná ìgbà lọ́kọ́ọ́rọ́ làwọn tó sí ẹ̀jẹ̀ náà ní ẹgbẹ́ tí lọ́kọ́ọ́rọ́

láti jàmù láàrin gbogbo àwọn mùsùlùmí. so nínú wọn wọn sọ pé wà lọ́wọ́ ámẹ́rẹ̀ ámì ìta àfihàn lẹ́ọ̀ká lọ́wọ́ ọ̀rọ̀ lọ́wọ́ nínú gbogbo ìmọ̀kùnrin lókun náà wà láti mọ́ ọlọ́run kájú àwọn ìyàwó nínú ọ̀yọ́ àwọn ọmọ ẹgbẹ́ àwọn náà ní ìlú máa ń sẹ́yìn náà ní nàìjíríà náà gbọ́dọ̀ máa gbà wọn ìbáyọ̀ orúkú wa nínú gbogbo ìlú ìlú wọn mo rí ní dọ́là àárín wọn wà á sọ̀rọ̀ gbogbo wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn kò tí ì wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ẹlẹ́sẹ̀ ni wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀pá ìsìn ni wọn ọ̀pá ìdìbò ni wọn. àwọn tó máa ń sọ ìsinmi wípé ó ndị ìgbìmọ̀ ìgbìmọ̀ náà ìyẹn làwọn tí wọ́n gbà pẹ̀lú àlẹ́bí ní sá àlè nínú wọn tí wọ́n sì dúró ti ẹ̀sìn ẹ̀ irú àwọn yẹn yẹn àwọn bá wọ́n gbà ìta pẹ̀lú musa ẹ̀ ní wọn tí wọ́n máa kọjú kódà gan wọ́n lè padà lọ sílẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn àìsàrùkú òkí ìwọ̀n olùyàpá ìsìn ọlọ́ọ̀gbá ni wọ́n ọ̀tọ̀ ọlọ́ọ̀gbá ni wọ́n ṣe لن يضروكم إلا أذى وإن مضغوط إِلَّا أذى àwọn ìṣáájú wọ̀nyí wọn ò lè kúnra abẹ́rẹ́ mùsùlùmí ìlà àjà àti tùtà ẹnu kábà ń jẹ́ ló kọ́ kápò nínú aláàbò títí ẹ̀sìn ní tí wọ́n ti fáìtì nínú àmìyẹn lẹ́yìn ọ̀rọ̀ òògùn àwọn ìyàwó tí wọ̀nyí wọn ò lè kó para wọn báyìí wọn ò mìíràn wọn ò lè borí fún báyìí kò sáàmù tó wọ́n lè ṣe fún yín ìlà àdà ẹnu wọn abújí wọn lè ṣe òun náà ní sábà ìlú ọjọ́ wà ní yorùbá ti mú ọkùnrin yorùbá kó lọ fún sábà tí ọ̀rọ̀ ìwà ìlànà bá wọ́n pa fún ọlọ́run ti tẹ̀sẹ̀ mùsùlùmí nílẹ̀ ní koro madina wọ́n ti gbogbo agbára láti gbéra wọn jà gbogbo agbára láti fi dáàbò ẹ̀ tó ń rò lè nígbà táyẹ̀ káwọn èèyàn ìjà wà ní wọ́n bá tẹ̀ fáwọn níjà ìwà ثم لا ربي wọ́n bá lọ lọ́wọ́lọ́ náà àbí tí ò bá ní wà tí ò bá ní wọ̀lú wa tí wọ́n wọ̀lú wa sábà ní ilé ìwọ̀n àfẹ́rẹ́ ní ìjàpọ̀ yín ìyà ní ìjẹ tí wọn. bóyá ìgbà fún ni wọ́n ti ń wáyé tó ti من الله إن كان بحمل من الله وحمل من الله وبلاءه بوضع من الله وظلمت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقولون كانوا بأن àtàwọn táwọn náà níbẹ̀ nínú àwọn ọ̀sán lórí bẹ́ẹ̀ àárín ìlú ńlá wọ́n ti gbé àdúrà wọn lórí ìyẹ̀pẹ̀rẹ̀ ti bá wọn ọlọ́run bá ti gbé ìyẹ̀pẹ̀rẹ̀ lé wọn lórí àìlẹ̀lẹ̀ tó ti rú gbogbo ibi tó bá wà wọ́n jẹ ní àdúgbò wọ́n jẹ ní ẹ̀yẹ wọ́n jẹ ní táwọn yóò máa kórìíra wọ́n ní bẹ́ẹ̀ àárín ìlú ńlá. ọlọ́run bá ti kó wọn lásọ yẹ̀yẹ́ ẹ̀bà arákùnrin tó jẹ́ ti wọn humiliation lórí tìrìsì tí wọ́n yóò máa jẹ́ ẹ̀yìn náà pèsè fún ní gbogbo ibi tí wọ́n bá dé láyé lórí ìgbà tí ìjọba ìsìlámù bá ti ń tẹ̀sẹ̀ lórí ilẹ̀ gbogbo ìlú ìsìlámù tó bá jẹ́ wọn jẹ̀mú ọ̀pẹ̀rẹ̀ mẹ́ ìlànà àmì ìgbìmọ̀ ìjì wọ́n fi lè máa gbẹ́mù ìsìlámù ohun tó bá ń gbé pẹ̀lú òfin ọlọ́run hajjọ́ ni wọ́n mọ́ ayẹ́sọ̀ ní àṣìkò ìjẹ́ ìgbàwọ̀n rẹ̀ wọ́n mọ̀ ẹ́ gbé ní pẹ̀lú òfin ọlọ́run wọn bá kò sí lẹ́rù kò sí ọkànbalẹ̀ fún kò sí ara rẹ̀ fún wọn kò sí fún wọn ní àbùkù tó bá ti rí àwọn àwọn ìlú bí àwọn fún àti àbùkù jẹ́ tí wọ́n wà hálà ní ẹ̀mẹ́ báyìí náà nínú tó lè máa mú wọn gbé nípọ̀kànbalẹ̀ ó ní kí wọ́n gbé òfin ìṣèlú pẹ̀lú ẹ̀yìn èèyàn tẹ́jẹ́ mùsùlùmí òfin ìgbéhùn ìlú ẹgbẹ́ bá dúdú ní ẹ̀sìn ni wọ́n bá gbé lábẹ́ òfin tọ́lọ́run náà ayé ìjọba tó ti fòó إلا بحبل من الله وحبل من الناس gbogbo àyè tí wọ́n bá ní gbogbo orílẹ̀-èdè tó bá ti tó ìsìláàmù ló bá ń kọ̀ǹtró bẹ́ẹ̀ wọ́n ti ẹni ẹmọ rẹ̀ àyà tí wọ́n bá sọ pé mú ní ẹ lábẹ́ òṣèré ara instruction lábẹ́ òfin ẹ̀sìn ọlọ́run ọba tọ́lọ́run bá bà kalẹ̀ tó já sí lábẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn tẹ́pá àwọn tó lọ́wọ́ yẹn wọn ò ní láǹfààní àti ṣe wọn sì máa san ká wọn máa san orí wọn máa san ìpákọ́lẹ̀ ìbéèrè tó máa ń gbẹ́nu ìbéèrè ẹ̀rọ tí èso lónìí kí ló fà á wàdà òkúri lọ́dọ̀ nínú ìlànà wọ́n bó ní bá tẹ́lẹ̀ nínú ìlànà tẹ́lẹ̀ wàdà òkúri بغضب من الله وضربت عليهم المسجد torí pé wọ́n múra wọn wá ìdúró látọ̀dọ̀ ọlọ́run ọba wọ̀dá ẹ̀rọ ọ̀rọ̀ ìrìnàmọ́ ayé kọ́dà gbòòrò ọ̀rọ̀ ìgbà wọn fìdí wọ́n múra wọn wá ìdúró ọlọ́run ọba wọ̀dó nígbà tí ààrẹ ìrìnàmọ́ ìjálẹ̀ ọlọ́run ọba tí wọ́n á gbé ìyẹ̀kẹ̀rẹ̀ ó gbèrè wọn lórí gbogbo àmì nífọ̀kànbalẹ̀ ó pèlé wọn lọ́rí kánà lùtẹ̀ nínú gẹ́gẹ́ bí ẹ̀rọ ọlọ́wọ́ bá ti fi ya rẹ̀ jẹ wọ́n torí kí ni ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقولون torí wípé bí a ń lọ ní kárẹ́ òun rẹ̀ ní ara ìlà torí pé wọ́n yà bèèrè nítorí ọlọ́run wọ́n yà láì mú rẹ̀ kára àpẹẹrẹ ọlọ́run wọ̀yá tó kò lóore amúbìyá adúrẹ̀ ìhàkọ́ wọn a ti máa pàmò ànábì ọlọ́run láì sí ẹni ìjọba fáyé lórí ìlú láì ní ìdí tó jẹ́ bí òdodo wọ́n tàn máa pàmò ànábì ọlọ́run ọlọ́run àríkà nínú àkọsílẹ̀ wípé bàní sọ̀rọ̀ ayé láyé ìtẹ̀mí wọn tán láàárín àwọn sọ́wọ́ tán wọ́n ti panu tí ò ní ní sẹ̀lá kò ní ẹ̀sìn ọ̀rẹ́ yìí tí ò ní ọjọ́ mẹ́ta ní ìlú àwọn dání. sọ̀rọ̀ pé nínú sọ́nà ọba ṣe fún wọn nínú ìtẹ̀mí ọlọ́pàá ní multiply population àwọn ànábì ní láti tì wọn tí ló ti fa torí pé sábà lè ya kájú náà èyí wà èyí wà títí ní kéèyàn ń ya olórí tuntun láyé bàálẹ̀ ìjọba ìjọba kan eléyìí wọn ní fọlọ́n ọba náà tó mọ wá fly òkà àwọn ànábì láàrin wọn pé tí mẹ́tìtì yẹn bá ti pọ̀ ẹ̀mí wọn lè lọ òun náà pàtó tó bá ń sọ ayé pẹ̀lú àyẹ̀kọ́ ìmọ̀ yíyà wípé وإذ قال أحسن القوم يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من عليكم gbogbo àwọn àlẹ́bí ọlọ́run wọ́n lọ ní one hundred and four thousand nínú àtìkò ní àlàáfíà one hundred and four thousand àwọn àlẹ́bí ọlọ́run bẹ́ẹ̀ bá kàn ní ilé ìlú lágbáwọ̀ òpin mẹ́rin wọn gbogbo àwọn tó ń lọ́pọ̀lọpọ̀ ọmọ ìpàdé ìpínlẹ̀ sẹ́wọ̀n tó kí nìkan bá rẹ̀ làwúyà tí wọ́n dà lórí àwọn bọ́ọ̀dì àwọn ọmọ àwọn kó nǹkan nǹkan tí ò jẹ́ kí ìlú sí ni tí gọ́ọ̀mẹ́ntì bá fẹ́ ṣe dáa wọ́n kò sójà sílẹ̀ ọlọ́pàá náà tó lẹ́wọ́ sí òbí fẹ́yìn gbogbo ní ọkọ̀ sílẹ̀ torí kí ni torí mọ̀ pé wọ́n burú àtìwọn àtàwọn àpọ̀tán ní ọmọ pàlú yìí ṣùgbọ́n tí ìbá jẹ́ ìlú tí ò sí àpàlàpàlà ń bẹ̀ ọlọ́pàá méjì mẹ́ta lẹ́sàn ìlú ìjọkùn ní sójà ṣùgbọ́n tó ní olórí funfun ìlànà ni wọ́n lò kó àwọn tó pọ̀ fún wọn àwọn rèé wọ́n kà máa ń gbọ́ yìí táwọn tó ṣe mọ̀ àlọ́sìn ìlú náà bá ń fi ìjọ mọ̀ yìí tàbí kà máa ń bú wa ara wọn tó máa bá bàtà sí ra tó tó ní ìtọ̀ transportation àbí ní ìtọ̀ communication nígbà yẹn àlejò kòkò wọ́n wá àlejò ilé láàárín àárọ̀ sọ́kàn ní ìlú kọ̀ọ̀kan síra wọn wọ́n pa àlẹ́bí ọlọ́run ọba tí ò ní ìlú ọ̀rẹ́ àwọn àtọ́jú ìgbàlódé wọn náà

ẹni tí kò ní sọ̀rọ̀ onífẹ́rẹ̀ bí bí àwọn tí ó lẹ́ṣọ̀ káàmù jáde lọ mọ̀ fún kọ́sọ́mà tí ó jáde lọ mẹ́tò owó ní wáyé gbogbo àwọn ní tí ó kù fa àwọn ọ̀rọ̀ òkèrè ọ̀nà ní gbogbo ìlú orílẹ̀-èdè àwùjọ àti ìbọ̀ ọ̀sán tó náà ṣe báwọn ètò ìjọ ìpínlẹ̀ àti ìrìnàjò bá wọn. àmọ́ àpá òun kan tí òun lẹ́bọ̀ fún dáwà rẹ tó pé sáà ti jẹ́ pẹ́ta nínú ìlú náà jẹ́ pẹ́ta ìdáhùn sáà ti jẹ́ pẹ́ta náà jẹ́ pẹ́ta àwa ń kórìíra rẹ̀ sí iye àwa ní lára ló fa apá irú ìyà tó náà bá ti fáwọn tí wọ́n lórí ìlọ̀ ìlànà fáwọn lẹ́yìn ìwọ̀n ká máa lókè من عاد من ولي فقل آلوت بصائر àdìsí àná Muhammad gbogbo alábọ̀dọ̀ ọ̀nà ọ̀gá ọlọ́ọ̀bá ní gbogbo ẹni tó bá ń bá wà ní ìlú ọlọ́run bá sọ̀tá mo kéde òkú mọ̀nà ẹ̀rọ ni wà ní jẹun kàfọ́rí ẹ̀rẹ́sì owó ìhàwùrẹ́ gbogbo ẹni tó bá ń bẹ̀rẹ̀ sí sọ̀tá wà ní ìlú ọlọ́run à mo ti ṣìṣẹ́ ọwọ́ àdókòrò sẹ́yìn tó wà lọ́wọ́ ọba jagun kó bọ́lá wá sí ọgbà nìkan tí lòdì bá nìkan bọ́lá sí ara yẹn bá nìkan ara yẹn ni wọ́n máa ó sì yá orí fún orí ní orí gbogbo ọ̀rẹ́ ìṣètí ká ń ṣe láti tajú àlá ọwọ́ ti ọlọ́run láti wá lẹ́kọ̀ọ́ sí ẹ̀rọ ọlọ́run láti máa jẹun. Dáríkà náà àtàwọn ọ̀gá ẹ̀mú yá ṣẹ̀rú ذلك من عطوا وكانوا يعلمون كل وصل الرب وكانوا يعتبرون قد من حيوانا torí àwọn ọ̀gbà tí wọ́n ń yí lọ́lọ́ ọba ìṣọwọ́n jẹ oúnjẹ fẹ́rẹ́ ó sọ wọ́n jẹ ní àbùkù lórí rẹ̀ àyà ti ní láti wọ́n tẹ̀ sí wọ́n tó àyà ti mẹ́ta láti àyè fúnra wọn kò sì ní kí ni àwọn àlùfẹ́wá ìlú àlùfẹ́fẹ́ ìdọ̀tí ní ìhà kí làwọn àǹfààní àtàwọn ẹ̀kọ́ tá a lè nínú àwọn àyà tó tẹ̀ sí àkọ́kọ́ nínú ìlú gbogbo ó sì ní yẹ́rù agbẹ̀yìn yìí fáwọn èèyàn kẹ̀kẹ́ tó kúrò fún wọn kẹ̀kẹ́ òun fún wọn kẹ̀kẹ́ ìgbàgbà fún wọn kò túmọ̀ ìjáde títà tó gbé lọ wọn ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn ọlọ́run bá ti di Islam ti gbogbo ara ìwọ̀ tó jẹ mọ́ wọn mọ̀lẹ́bí lè fi wọn mọ̀lẹ́bí tó ṣàlàyé ọ̀fún wọn ìjọ lè gba mọ̀lẹ́bí jẹ́ tí mọ̀lẹ́bí kò ṣe ìgbéra wọn tí ò dá mọ́ wọn tó ṣàlàyé ọ̀fún wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ajé wọn tó ṣàlàyé èwo ló lè mú èrè wá ní ọ̀rọ̀ ajé wọn èwo ló já tó bá tó lọ́rọ̀ tó fún pàǹpà tó ṣàlàyé ọ̀fún wọn inú àwọn ẹ̀kọ́ ìdáàbò nínú الخيرية هذه الأمة كاملة في القيام بالأمر بالمعروف والنهي عن المنكر onígbé oore àdúgbò yìí ibi tó tojo sí òun ni ká pàṣẹ dáadáa kápọ̀wà ara jẹ gbogbo ọjọ́ tí àìdúgbò yìí bá ìgbà tí sábà ti pàṣẹ dáadáa náà láti pọ̀ ara jẹ náà ẹ̀sìn ṣe oore ó jìnà sí wa yìí bíta gbogbo bá ti gba ní <laughs> jíjẹ́ ẹ̀ka máa sọ̀rọ̀ ọ̀dùn ní pé ẹ máa wọ̀ fún náà ẹ máa kú náà òun náà gbà tó kò sí ìdùnnà yìí. ìyá ti ní máa ń tó àná olóògùn rẹ̀ kù tó apá rẹ̀ ìyá ìlú rẹ̀ ti yẹ. a ní yóò dá ìrìn lọ tó kódà ọjà bá ìpín nílò fún ìsìnkú ẹni tó rà lọ́wọ́ ìjọ ẹ̀ lórí ẹni sàtọ́wò kò fẹ́ tó bá ní mọ́ àwọn ìyàwó yàwó ni wọ́n bà ní jẹ́fẹ́ yìí ọmọ ìyàwó yàwó yàwó pọ̀ yàwó multiplication òògùn wọn lórí bíbí ó bà pé ní orílẹ̀ wọ́n ní àgbẹ̀rẹ̀ ìgbọ̀gbẹ̀ náà nàìjíríà ò gbà mọ́ tí a ń àwọn ọlá ọlọ́run lẹ́yìn náà àlùbáríkà ọmọ yàwó sọ ní wọ́n sọ fẹ́ nígbà tá a jọ ń sọ̀rọ̀ tó bọ́ọ̀lù náà sàárẹ̀ wọn lóṣẹ́ èdè nínú ìwú àná ní gbogbo ó mọ̀ sí lágbára ẹ̀mí wá ìyá àwọn kan àwọn jọ ń sọ̀rọ̀ kí n gbọ́n tó sọ ìgbìmọ̀ ìgbé tí ó bá ní ọ̀sán lára

ẹsẹ̀ kọ káàkiri náà bí àkùkọ ẹ̀yìn kó káàkiri bí ajá síbẹ̀síbẹ̀ ní ẹ̀sẹ̀ pàtí náà ìyá tí ń ra lápọ̀ mo ń sẹ́yìn àjò lọ sẹ́yìn kan fẹ́lọ lóde tó kàn ọlọ́pàá tó fún wájú ń sí ní pápá mo ti ó ní mo kan

ẹ̀yin ò dáhà ìyàwó ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ ń tẹ fóònù ó wá ní ìdìkan pẹ̀lú òun ṣé kò ní ìdíkà fóònù ni ẹgbẹ́ kó tó máa gbé kalẹ̀ bàbá ọ̀daràn wọ́n ti gbé kalẹ̀ ìbámu ọmọ tí wọ́n ti tẹ́ òde jíjà mo fẹ́ tẹ́ ẹ bá mi bá tó kóni lè jà ìwé ní ọmọ ọmọ ìwé tó máa tẹ fóònù máa mú wá ìyá bá ń bá ń tẹ ó máa ń kó ní àkáǹtì wọn tó máa ń yìí ẹbá ìjọba kó lè mú ọwọ́ mi lẹ́yìn ìhìn àwùjọ ni wọ́n á sínú ìlú àwọn ìdí ẹgbẹ́ wọn máa rẹ̀ wọ́n pé wọ́n máa fi yẹn ọkùnrin lọ ó

àlùbáríkà wo ni yẹn kó lè jalè bá lè gbogbo bá lè jalè àlùbáríkà wo ni yẹn tó bá ti lè gbá ìyẹn lórí ní ìdíje jábà ní àlùbáríkà pé sí yẹn ẹ̀sùn wà lùsọ lágbàáyé tó ń lọ láti dúdú dúdú báyìí tí wọ́n mọ́lé kọ́ sí nínú ẹ̀kọ́ láti orí kọ́ nínú àwọn aláṣẹ wọ̀nyí àlàyé òdúrùkọ̀ àwọn òṣìṣẹ́ àti ìṣẹ́ àti ìṣẹ́ àti ìṣẹ́ onígbé ìwà òkí ohun ìwà tó gbogbo jùlọ lára àwọ̀ àwọn alòṣìṣẹ́ pàápàá jùlọ àwọn yòówù àwọn ọkùnrin ọlọ́pùn jẹ́ àmàmì òkí ẹ̀dá òkí wọn òkí kèké nínú wọn ìfẹ́ mùsùlùmí wọn alẹ́mì náà ti lẹ́yìn wà nínú ìbára nípa tó ń kọ́ nínú àwọn àyà ìdíjà ọlọ́run ìsìn ọmọ bá nìkan ìmọ̀nù ẹ̀wọ́ ní òfin ẹ̀sìn náà ní oore ní oore àti ní oore àjọ ní ní oore àjọ ní oore dára fún ẹlẹ́yìn wọ́n bá ti kú nínú sẹ́yìn ṣe yìí ò ní gbà ò ní gbà ọ̀ tó bá nígbà tó ń pè sáà ń pè sí ìṣòro kan tó ń kan mùsùlùmí ó kúrò pé lágbájá ló fi ń pè mú à ẹsọ fún tó lè yá sí bọ́ọ̀rọ̀ olùdówó àwọn àjọ kan bẹ́ẹ̀ sí ń bá fẹ́ jẹ́ wájú ọlọ́run náà الطعن والضرب والشتم الأدب بالعلم وهذا كقول تعالى لقتلهن في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أشركوا أهل الكرام قل يبي káfí wá kọmọ ọdún àgbéyàn káfíyàn kábàtì ìyẹ̀jẹ́ káwọ ẹjọ́ rẹ̀ káàkiri láìdá àádọ́gbọ̀n ọdún àgbéyàn náà máa ń lò olúwa wọn ní ẹ̀yìn òun ní ààtẹ nínú láìpẹ́ dúkìá bẹ ní nǹkan oko ní iléeṣẹ́ ní owó ní àmàtẹ níwò látara ẹ̀ wọ́n àtúntò fún ẹ̀mí ara ní gan àmàtẹ níwò látara ẹ̀ wọ́n àtẹ́kùn náà ní nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ أشربوا ألم تكرار ولا تسمعوا من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا ألم تكرار أوان كثير ما يجيئون ẹ̀rù gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó dá nínú àwọn ìjọ méjì kan láàrin ìlú àwọn ilẹ̀ àwọn ẹlẹ́bọ̀ adam ní ṣe ọ̀rọ̀ àwọn kò bá ìgbé láti gbogbo ẹni tó máa fi ọ̀rọ̀ tó fi fẹ́ òdodo tó bá kódà tó bá tó tó ń jẹ́ káàkiri ó takò dodo ìmọ̀ ìrìnlẹ̀ ó ti sàlàyé ìfẹ́yẹ kéèké kéèké ìbànújẹ́ ó kọjá kéèké mọ́ ìfọ́n tọ́wọ́ tó pàtó máa ti ṣe tọ́ba ti sẹ́ni tó bá lọ sí ìṣẹ́sì nínú ìlànà tó yẹ ọmọ ọdún àbẹ̀ ìṣọwọ́bọ̀ ìlànà àwọn Yorùbá àti ìṣìkú náà nìyí ìtẹ́gbẹ́ bá sọ sí òga lóògbé níwájú kan òun gẹ́gẹ́ bí ìlú sọ̀rọ̀ fi ọmọdún àbẹ̀ ìṣẹ́sì ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ tẹ́lú ìmọ̀ tẹ́rọ́rìsì jáde kẹ́lú ẹgbẹ́ kọjá mẹ́tàlìsì lè yàn ọmọdé jáde sáàmù tẹ́lẹ̀ wọ́n máa ń tẹ́lẹ̀ tó kú ní ilé ọ̀rọ̀ sí ẹ̀kọ́ ìtẹ́rọ́rìsì àwọn táwọn ọgbà ogun àgbáyé ń káàkiri àwọn ìtẹ́rọ́rìsì àwọn tí wọ́n wọ̀ nímọ̀ ìbéèrè kọ́ńtì kan tí wọ́n ti sọ̀bí wọn sọ́ọ̀kì wọn àwọn ìtẹ́rọ́rìsì tó lára gbogbo ọ̀rẹ́ ọ̀la ló kọjá ní wọ́n gbàgbé tí ó ń kú ní àwọn bọ́ọ̀sì tẹ́rọ wọ́n fi ọmọ lẹ́kùn náà ni wọ́n yẹn àríkọ́nú àwọn àyàtúndì yìí wípé lẹ́yìn ọ̀gbọ̀n ń kó ní ìgbà àgbà wọn ò lè fi nira kẹyìn àyàtúndì bá náà ń jẹun àyẹ̀wò kọjá nípa أن مقالة كم شرائع الإسلام سبب نزول قدر المال وضرب المؤمنة والظلم إما يقع في ẹ̀sìn ọlọ́run ọba ká má tẹ̀lé òfin ẹ̀sìn ọlọ́run ká bẹ̀rù bẹ̀rù tó fi ẹ̀sìn ọlọ́run iná ń gbogbo pa ní sí ọlọ́run tó sọ kalẹ̀ mọ́ tí wọ́n fẹ́ sáǹtà ní pípẹ̀ lára wọn mo mọ̀rọ̀ kópa wọn tẹ́sẹ̀ wọn kó gba wọn sí òfin ọlọ́run àwọn tó bá ti gbà sí ìlú lórílẹ̀ èdè wa yìí káàkiri ẹgbẹ́ ọdún òfin ọlọ́run ọba tó ti rárá inú nílẹ̀ yìí láti máa lò sẹ́mi o kò sá sọ́kàn lọ́wọ́ balẹ̀ o láti àwọn pariwo àwọn pariwo àwọn olórí àwọn pariwo àwọn ẹlẹ́sìn àwọn pariwo ìjọba kí gbogbo wọn gbọdọ̀ padà sínú kájọ gbọ́dọ̀ sọ́lọ́ lẹ́nu ẹ̀sìn tó ń ilẹ̀ ìlú tẹ́ bẹ̀rẹ̀ ní ẹ̀yìn fẹ́yà bájọ kan tẹ́ bẹ̀rẹ̀ ní ilé bí tẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n bàbá ìlú ti kọ́ ju tẹ́lẹ̀ tó ní ọlọ́run wà á lè láwọn ìgbà kan mú àjẹsọ̀rọ̀ ní ìkọ́ tì í lára kọ́ lè yára mọ̀ àìmọ̀gbọ́dọ̀ kọ́ tábà ti sára ní ìlú yọ̀nà ọlọ́run gbogbo ìsòyí wọn lọ ẹkọnọ́kíárì pòlítíkárì kọ́ńtúrárì gbogbo agbègbè ọ̀rẹ́ sáà tó lọ́kùnrin ayé امر بدل من ذلك يقول الله سبحانه وتعالى كل وهم اقوياء بذلك يدفع كل من قتل مثلا قتلوا لا الله سبحان من اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك